وشر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ni tẹ̀síwájú nínú tẹ̀síwájú في القرآن الكريم عن بعض aya tí a ti dúró ẹ̀nà ni aya ìkẹ́ àádọ́rin tí ṣe tí ṣe sẹ́rẹ̀tì nínú sóràtì àmbìyá sóràtì nínú ìlú sí àgbàdo náà àgbẹ̀ láti aya tó wà lórí ìsinmi láti. ولا اتبع الحق أهواءهم وإن العالمين قل لمن عاقب لكم فيها سيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع رب العرش العظيم سيقولون لله فيقولون لله قل فأنتم أي أجعلناهم من حق وإنهم لكاذبون من تفسير آية عشرين Ọlọ́run sọ fún wa nípa àwọn kèfèrí olùtakò lóde ọlọ́ni amúyàkú lónà lè yé jẹ́ àbáwọn tó lè máa sọ pé ẹni tá a rán ẹsẹ̀ wọn ni ọmọ tí ń ṣe torí pé èrè ni ọmọ tí ń ṣe àbí. àbí ẹ̀yìn kìbẹ̀rì tó fẹ́ sọ pé òjíṣẹ́ tá a rán ẹsẹ̀ ni ọmọ tí ń ṣe. bal àfihàn bal àwọn ìbẹ̀rẹ̀ hàk ọmọ tí ń ṣe òdodo ni tó ń wá bá wọn. àwọn ọmọ tí ń ṣe tó ń ṣe torí pé ẹni tó wà lórí àánú ń gbà mí yóò mọ iye àríwá kò ní wà lórí ọ̀rọ̀ tó dá olùmọ̀tò fẹ́ tó wà lórí ọ̀rọ̀ ẹ̀yìn tẹ̀ mọ́ tẹ̀ ṣe yìí àbí mọ̀ kí kálukú ní ìdúgbò ọ̀rọ̀ láyé rí tí wọ́n ìwọ́n tó tún tẹ́ tó ń gbìyànjú sílẹ̀ tó múlò pọ̀ mọ́ tó ṣe bẹ́ẹ̀ ni ẹni tí ó tẹ̀lé òdòdó ni mo ṣe ṣe sábà bíi pé mo lọ ń lọ kò lè sọ pé àfáàkọ́ ní ẹni tí ò ní kíbúlà níbi tí wọ́n ti dájú ẹ̀kọ́ náà ní lọ ẹni tí wọ́n ti tẹ̀lé òdodo ní inú wọn ti bá wọn ẹni orí ọba lọ làwọn àwọn náà máa tọ́jú bọ̀tẹ́ ẹni tí ń wádìí nǹkan kó tó tẹ̀lé kó tó gbà yẹn ló máa ń tí tí ń ṣe. pẹ́pẹ́ àwọn tó ẹ̀ máa tọ́jú tó ẹ̀kọ́ bá kó gẹ́gẹ́dẹ́ ìfìfẹ́ láàmọ̀ fífẹ́ ó tún yá mẹ́mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ tọ́ba níjó gbẹ́ndé wọn òdòdó káàkiri kó tó tẹ̀sí kó fẹ́ lákọọ́lẹ̀ fún wọn fẹ́sẹ̀ tẹ̀lé lánàá tòjíṣẹ́ pẹ̀láwọn ẹni ìṣíwájú ìyẹn mọ ẹni ṣe ó sì mọ ibi tí tí ń lọ. ilé náà wípé ní adé asar ẹni tó ní asar wo níbi tó lọ orí pàṣẹ ló ń tọ̀ ẹni tí èyí orí súnà ni òun ti ń ṣe. kò ní pé orí pàṣẹ tí ń lọ rèé bí kábà yẹn lójú ọ̀nà ìdìbò lẹ́nu ọgbọ́n ní ibi tó bá fẹ́ wà nínú náà mi. kò mọ̀ pé ah, ojú ọ̀nà ibi tí ó lè dì síbi ń lọ rèé kò mọ̀ kò sọ́wọ́ ẹni tí ò lè jáde ìwọ́n tó yẹ pé ó mọ ọ̀nà kó ọ̀nà náà ní iṣẹ́ náà ní tọ̀lọ̀ ìyẹn máa fi ti ń lọ ó sì máa ti ti ń ṣe. àmọ́ àwọn kejì ní ẹ̀rọ ìṣòwò jẹ́ pé àwọn ìyà kò ló náà rí ìjì ńlá àbálùjẹ́ ló ti fọ́ bá ní àbí wèrè ń dààmú ẹ̀mí àbí kò máa ti ń ṣe ní ọlọ́ni ara òjíṣẹ́ máa ti ń ṣe bá já àrùn pẹ̀lú hàkì òdodo ló mú wa bá wọn wà àkífàrò òun lè hàkì káàrí òun ṣùgbọ́n àwọn gẹ́gẹ́ náà kó dodo gbọ́ tí yóò bá ti kó dodo gbọ́ oríṣiríṣi nǹkan náà máa lẹ̀ mọ́ òdodo ìyàtẹ̀ tó gbé dání ọlọ́wọ́n ni wọ́n láwé tí wọ́n bá lè hàkó àwa àhọ́ táyé pé ní òdodo fàmù àbàmọ́ nífẹ̀ẹ́ nu wọn ti rí wọn lágbèjọ́ lè ẹni tí ò fẹ́ dáadáa pẹ́ẹ́pẹ́ àfẹ́ dáadáa gẹ́la ní olódodo ni làfàdà tó sàmà wà tó wà láàtò sọ́mà àtìlẹ́yìn nìkan ni yóò bàjẹ́ ẹni tó fẹ́ balẹ̀ jẹ́ tó wá fẹ́ pẹ́jẹ́ pé nípa àmọ́ ẹ̀ṣẹ̀ ni tó fẹ́ máa ṣe gbogbo nǹkan ó dàrú torí ètò níbi bí fòlú ẹ̀ èdè ọ̀dà àwa ìfẹ́ ẹni ẹ̀wọ̀n ìfẹ́ òfin láwọn àyè kọ̀ọ̀kan ṣé ń túnlẹ̀ sí ni àbí bàjẹ́ ọlọ́ni ká gbé yẹn láàánú ká máa tẹ̀lé ni làfúnú dátú sàmà wà tó wà láàbù ilé àti sọ́mọ́ bàjẹ́ láwọn òfin láwọn ìlànà tó ta kọ̀tọ̀ lọ́ta yìí ṣe náà yìí ìbá kò ní ọ̀là náà rí gbogbo àwọn èèyàn tẹ́tí wọn pa sẹ́ẹ̀tì bí òfin ẹ̀ ti gbogbo ẹ̀ ẹ̀ rí pé kò tá yìí ṣe tí yóò bá bàjẹ́ bí kájẹ ká mú tán jẹ tán mú yóò bàjẹ́ lásẹ̀tì àìbẹ̀kọ́ alimọ́nà àkẹ́jẹ́ ti wọ́n mú o ṣùgbọ́n wọ́n gbá yẹn láàyè kí obìnrin àtobìnrin máa fẹ́ra wọn kọkùnrin àtobìnrin máa fẹ́ra wọn kọkùnrin àtọkùnrin máa títí tó máa fẹ́ra wọn. tẹ́tọ́ bá tẹ̀lé yìí sẹ́yìn ó sàtayé tèmi àwa wù tí wọ́n ní ẹni tó bá sì yẹn sùn wọn ní sọ pé bí ìdí náà wọn lọ kókè nǹkan ṣe wọn lọ kókè nǹkan dàmẹ òun gẹ́gẹ́ gbà tó ṣuṣu láì àdúrà ẹ̀kọ́ ni òun gẹ́gẹ́ gbà mọ ti ń lọ títí wọn alákàtí yóò wà táyé ṣe lọ́lọ́ ni wà láwé káyipẹ́ bá pẹ̀lú òdodo yìí táwọn ń pè ní fẹnu ẹ̀ ní agri káyẹ̀ máa ṣe òdodo káyẹ̀ máa ṣe lé làfàkọ́dá tó sàmà wà tó wà láti yóò bá ìyẹn pé sánmà àti ìdó pàdé àmọ́ fi ìdí nù àti tó wà ní méjèèjì tó wà níbo fi ìhìn ìnù yẹn ìmánu olè tó àlá àti tó wà lórí méjèèjì fi ìmọ̀ tó àlá àkọ́jú ẹ̀ ní ọlọ́ni a ní tó máa ń fi sàmà ẹ́ ṣe fọkànbalẹ̀ fẹ́ tó àgbo ṣé fi nàrí àlá fi bẹ̀rẹ̀ ó túmọ̀ àlá àìpé ìyàwó àti pé táyé pé ní afọ̀dodo tẹ̀lé fẹ́nu tí wọ́n pé ètò ń ké fẹ́nu tí wọ́n lòdodo sí wé mọ́ tẹ̀lé yìí sọ́mọ́ àti àtọ́tọ́ wà lórí méjèèjì kò bá dégé ní kò bá bàjẹ́. afọ́lẹ́ tuntun sí ìmọ̀nà inú náà àti tó wà nínú tó táwọn ẹ̀dá tó wà nínú nulẹ̀ kò bá bàjẹ́ ṣùgbọ́n òdodo la mú wá bá wọn òdodo la mú wá bá wọn o wà sáré wọn lè là á kí káàrí òun àwọn òwà fẹ́ràn òdodo nípa àwọn tó ń lẹ̀ yẹn gẹ́gẹ́ lẹ́bi gbogbo ayé wọn tẹ̀lé ìyẹn ló bá fẹ́ pé àwọn tẹ́gbẹ́fẹ́ nu wọn lẹ̀ lé mi tọ́ba pé kan fẹ́ ṣe tọ́lọ́ wọn gbogbo tí àwọn alágbára ayé pàtàkì àwọn alágbára wọn tẹ́ ti lóyún àbí mo sá irú àwọn homosexual àbí gay president àwọn amẹ́ríkà ọmọ ìfúnṣẹ́ náà ló lè ní lẹ́gbọ̀dọ̀ gbà láwọn sáńsì ẹ̀lú kan ẹ̀kọ́nọ́míkálì àwọn ìjọba ẹ̀ṣẹ̀ mọ́ nítorí kíni torí pé ìfẹ́ ẹnu wọn tó wù gbà ní. ọlọ́run á ní amtẹ́sí àdùnmọ̀ sáré jáde anẹ́bí nígbà tó ti àfẹ́ gbà tó ń béèrè sáré jáde owó ọ̀yà kan lọ́wọ́ wọn. sọ ń béèrè pímẹ́ǹtì pẹ́pẹ́ kẹ́mọ́ ẹ̀sán ni sábà níyùn ló pọ̀ wọ́n lọ́rùn lọ́n sọ láyé pé amtẹ́sí alùm ajọ́rọ́ afọ̀n ayà tó tẹ̀lé àti fòyú ọlọ́dún bá ní àtẹ̀yìnlẹ́ òun bèbè kiri yìí kí la mú wá fáwọn ó afọ̀n mo ti padà fẹ́yìn ní ọlọ́dún tába tẹ̀lé táfi òdodo tẹ̀lé fẹ́ ẹnu tiwọn yìí sọ́mà tó lè bá bàjẹ́ báyìí àti inú òbí síkìrì ṣùgbọ́n táwa mú wá fọ́nfún un ní alukuran tó wá sí títí fún wọn. ọmọ àwọn kékeré yín mọ̀ rìn dùn ṣùgbọ́n kuran tó ń tẹ̀ fún wọn yìí àwọn ò gbọ́. mú rìn dùn wọ́n ń takò wọ́n ń kọ́ tó fún sí. wọ́n ìyẹn ló bá tó fi bá ní òfin ayé ìfàmìlì ó súnmọ́ kásánmọ́ yín àìbẹ̀kọ́ tẹ̀wọ̀n tẹ̀sán kí nìkan ìrìn àfẹ́ gbọ́ yìí àṣà wa rè é ó súnmọ́ kásán kí ni kẹgbà yẹn náà ilé bùkẹ́ èyí tó bá lajú tó lòun lajú jẹ́ ẹnu ẹ tó ti lọ kọ́ àṣàkáṣà ó lé ní àṣà Yorùbá mọ́ ṣùgbọ́n kò sí níta kó gbó gbogbo ẹ̀ kọ́lá ẹ̀rọ ọ̀dọ́ òkè kíníkà yorùbá kíníkà làwọn tọ́tún wà ní uk náà tọ́tún gbé ìfẹ́ gbé kó lé gbé àdífẹ́ àtàwà ń yára gbà yẹn. wọ́n tó bá di zikiri hum zikiri hum tó àtọ̀ nítorí ìwé òfin ọlọ́run tí ó fún ẹ tí ó rìn ẹran létí ní ẹ̀kẹ́ mọ́ṣẹ́ rẹ̀. nígbà yẹn kí náà mọ̀ tó wọ́n mọ̀ àwọn zikiri ní mọ̀ èso ìgbàlódé àfẹ́sẹ̀ yà ó ṣẹlẹ̀ àfẹ́ òfin tá a gbélé ẹ̀rọ láàrin ara wa ẹ̀ sọ yìí ẹ̀rọ ni ó tó nǹkan ṣe àbí àṣà ń kọ́ ẹ̀rọ ni ó tó kẹ̀yẹ́ lónìí ara táwọn wílẹ̀ nu àṣàfà àgbélá gbogbo ẹbí darú àbí ẹ̀kọ́ ẹgbà pé ní wa pé òfin tọlọ́run rí ni ẹlẹ́mẹ́ni àsìkò táwọn yẹn nìyẹn ẹ̀rìn yẹn kò bá mi tó wá nínú ẹ̀rìn ní ayé ti fi fi láì ju ìyẹn lọ gbogbo ọ̀rọ̀ ikú fún mi ìgbàgbẹ́ náà gbogbo wọn wọn rẹ̀ nígbà tẹ bá tó wọn pé ẹja kò fi tó nǹkan tó ti wà tó pẹ́ ni ìgbà yẹn náà kẹ̀dùrí ó máa sọ pé ní iná wàjáde náà bá àná aláhùnmọ̀tí àsáwá tábà àbálórí làmọ̀tí iná alá àfàrí mọ̀tàdún ojú ọ̀nà wọn láti mọ̀tọ̀ ìṣẹ́ṣẹ́ àwọn èèyàn lọ́jọ́ tó ti pẹ́ wá ní wọn ẹ̀fẹ́ gbófin ọlọ́run bẹ́ẹ̀dẹ̀ ni ọba tó dá wa ó ti fi òfin lélẹ̀ fáfiláyé òun ló dá ayé òun ló dá àtàwọn àbí olómọgbò tó ṣẹlẹ̀ òun ni ó mọ bó láṣẹ láyé bá fèrè lò àbí ẹni tó bá ṣe kí ìsìn yóò fi mánú àti kọ́lọ̀ fi dóbi òkúta ń lò torí kò ló ṣe tó lé bẹ́ni tó ṣe oògùn wọlé bá jẹ pé ara ìtọ́ ọ̀sán yóò rí bẹ́ẹ̀ àfáà ló fẹ́ para rẹ̀ ni àmẹ́tò ti tẹlifíṣàn àti iṣẹ́ ti tán ló tó fìwé pé lébe ti tán lé bá jùyàn ẹ mọ èyí ẹgbẹ́ alóṣè kan yẹn o àádẹ́ ìgbà fún pátápátá fún àtẹ́lẹ́ máa ń kọ èyí yìí o orí ìṣèlú sí tèmi tó sọ̀rọ̀ olóṣè kí yìí sọ̀rọ̀ kí ni yóò lè gbólú bẹ́ẹ̀ ẹ̀mí rárá ẹ̀mí wọn bá jùyàn sẹ́yìn lẹ́ṣẹ́ ni èyí alóṣè yẹn o ó fi máa nú àti àgbà pé ó pàfẹ́ ọlọ́run àtàkó àní irọ́ àwọn agẹgẹ lágbé ìlànà ẹ̀lẹ̀ fúnra wa nǹkan nítorí ẹ̀ ọlọ́wà sanu àtàlá wọn sọ fún wa pé ní amtẹ́t alùhùn kharijan pé àmì ní béèrè owó ìyàlọ́ fún wọn ní ní sábà ní tí ànábi fẹ́ gbà lọ́wọ́ wọn ló le fún wọn ló pọ̀ jù wọn lọ nẹ́fínífà gẹ́gẹ́ bọ́lá ṣe sọ láyé pé ní amset alum ajọ́rọ́ fàómi mọ́gọ́rọ́mí mùsùlùmí abọ́ béèrè náà béèrè ó kẹ̀kẹ́ ẹjọ́ bá gba islam yóò yé bá yóò san fàómi mọ́gọ́rọ́mí mùsùlùmí tí owó yẹn wá sí kejì tó wọ̀ wọ́n lọ́rùn bá ah, kíní kan pounds kíní kan dọ́là kíní kan riyal láti wọnú ẹ̀sìn tó béèrè yìí lọ́wọ́ ìsìfàmù ìkárí rẹ pé ànábì ò béèrè yẹn lọ́wọ́ yìí yẹn làwọn ànábì ọlọ́mọdé pé ọlọ́mọdé pé kọ́lọ́mọ àti alùpàlẹ́ àjọrọ́ ẹ́ mo ò béèrè ajírù kẹ́kẹ́ lọ́wọ́ yìí ìní ajíríyá illa ala rabbil alamin àmọ́ àti alùpàlẹ́ àjọrọ́ ìní ajíríyá illa ala rabbil alamin mo ò béèrè kẹ́ fún mi lọ́wọ́ ẹ̀sán mi ọ̀dọ̀ ọlọ́run ló wà. sábà ní bóyá owó yẹn ló wá pọ̀ jù lẹ́bí wọn sábà èmi ò bá èmi ò ṣe tẹ̀ yí o kó máa kó mi bí bèbè. eléyìí náà ó yẹ kó wà gbogbo àwọn fún onídáwà hmm? kẹ́kọ̀ọ́ pé torí kíni torí ọlọ́run ìtọ́lọ́ba ní yóò dọ̀rọ̀ yóò dọ̀rọ̀ eléyìí ṣe pàtàkì o kẹ́kọ̀ọ́ pé torí tọ́lọ́run nítorí àná bí ọlọ́run sọ nìyẹn ní òbí ènìyàn kankan lọ́nà ànábì Nuhu sọ bẹ́ẹ̀ ànábì Sọ́ọ̀dù sọ bẹ́ẹ̀ ànábì Húdù sọ bẹ́ẹ̀ Ṣuaibu sọ bẹ́ẹ̀ ẹ̀tẹ̀ lọ́wọ́ ní fásitì ṣọ̀rá ọlọ́nkọ́ fún ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ̀rẹ̀ sọ pé àwọn òbílẹ̀ ajílọ ní ajílẹ̀ ilá aláàárọ̀ bẹ̀rẹ̀ àlẹ́mí ọlọ́run ní ìsàmì lẹ́sàn. kéré pé kí máa bẹ̀rù wa fà pé sáfà ìfà ìlọgbọ́ àti àbí tí èdè wa ó ti fún wa nígbà tí wọ́n ń pe mílíọ̀nù owó kéré àbí ètò business lọ́fẹ́ lọ sí kí lọ́fẹ́ lọ sí káíkọ́ àwọn tẹ̀sí láti kẹ́kọ̀tọ̀ bí dídé ló ṣe rọrùn tí kò tó kéèkì mí nìyẹn ṣùgbọ́n bá a fábí lọ́wọ́ pé ọ̀ alìbí yẹ kọ́ wá pẹ̀lú tẹ́lẹ̀ ẹni tí ó bá fẹ̀yẹ tẹ́lẹ̀ mẹ́ kò rí ní ṣe ọlọ́run àti àti àti irú rẹ̀ àti ẹ̀fẹ́ ìgbọ̀ tẹ́lẹ̀ mẹ́ ni wọ́n rẹ̀ wọ́n rẹ̀ kásẹ̀ mọ́ sọ iná nílùú ti di àfọ́ torí pé tí ó bá kó mílíọ̀nù ẹ̀fún ọkọ̀ wa wọ́n náà kó wà nítorí tó bá kó àyíbẹ̀ kọ́ yẹn náà níbi ọlọ́run fi fi ìyẹn tó tó bá wù wọ́n torí ràn án létí jíjẹ wọn múmu wọn lọ́dọ̀ àwọn èèyàn látara dáwà tí tí wọ́n ń ṣe lọ́lọ́run sọ pa àdẹ́bí náà pé àdẹ́bí ò béèrè ní amtec alum lọ́lọ́run sọ pé pé ṣùgbọ́n sọ béèrè kéde tọ́lọ̀ ìbéèrè ọ̀nà kékeré ọlọ́run ṣe mẹ́fún ìfẹ́ àdẹ́bí ò béèrè káríjà àwọn wọ́ọ̀yà kan tó ké fàkàrọ̀ ọ̀dọ̀rọ̀ bí kàkà yẹn torí pé ẹ̀sán tọ́lọ̀ òun ló lórí jù. ẹ̀sán tọ́lọ̀ lórí lórí jù ó sì ní ọba tí mo ń parí ṣe fún mi àìsíkè ló dájú. ìyẹn tó gbogbo ọ̀nà ìfẹ́ ìkèwé lè fẹ́ sáfẹ́mẹ́ nìyẹn lọ́nà tí ń tu lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹni ìfẹ́ ẹni tí ó rí ìrìnlẹ̀ òṣè tábàlẹ̀ ẹkùnmọ́ tí ń ṣe ni tó lẹ́yìn náà mọ̀ pé àlẹ́bí ẹni rí lẹ́nu kọ́lọ̀ tó rẹ̀ ìgbà tó lọ́run rẹ̀ sẹ́lẹ̀ lè papò bákan náà kò béèrè kankan ní ọwọ́ yìí tẹ̀yìn tí wàá ọdún ìsìlámù yìí báyìí ní ògbòrò fún torí orí ọlọ́run tọ́lọ́ pèsè lẹ́yìn fún òun ní tó dájú. ọlọ́run ni wà innaka latad'uuhum wà innaka latad'uuhum ila siratin mustaqim ilé ànábì rẹ̀ ń pọ̀ lójú ọ̀nà tó tọ̀nù ojú ọ̀nà wo ọ̀nà tó dáa ni wọ́n ń pè ọ̀nà tí ó mú ní sórí ire ló ń pè wọ́n sí سيموني والجنة إني بي أنا ميمتو ماتيك اللي بواصلي لي فإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون سبحان كبيري أو نتو داتون كي ماتي لناكبون أو نتاكون كلا نتاكون ماتي أنا ميمتو ماتي بحلفية سمحة ìmọ́lọ́n lẹ́yọ̀kan àìmọ́sẹ́bọ́ hànífíyà tó fi tawhid ẹ̀fẹ́ pé ní ọlọ́ọ̀nì kan yóò jura rẹ̀ lẹ̀ ọ̀nà gẹ́gẹ́ là nílé pé rẹ̀ sí àwọn òfẹ́ òfẹ́ ló kẹ́ máa ń ṣe irú àpèjú èyí ṣẹlẹ̀ ní àdúgbò ṣẹlẹ̀ tó bá ń sọ àyẹ̀dí tàwọn ìlú ọ̀nìkan ṣà fún ọ àbẹ́ẹ̀kọ́ ìfáwọn fẹ́ ní wórówóró ọmọ fún ẹ náà kàlí kọ́ rí wọn lórí ẹ̀dẹ́ akọ́mọ́sọ pé ẹ̀dẹ́ lẹ́ni eré èyí tí mo ti ní wọn kọ́ mọ́sán létí rẹ̀ pé ọtí òṣèké ọtí òdá èyí tí ń ta pẹ́pẹ́ kọ́ lọ pé ọkùnrin nọ́mbà ní sí nọ́mbà tó bá mú ju máa jẹ ìfẹ́ ẹ̀fẹ́ wọn gbọ́nù wọn kọ́ ní kòsì tí ń jẹ pẹ́pẹ́ kòsì tí ń jẹ ọtí àbí káràkátà wọn fẹ́ẹ́ ti ṣe tí òdá kọ́ bẹnu àtẹ́lù àwọn ọ̀fẹ́ gbọ́ yẹn يلني ولو إن وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون صراط طلع أنا بيقول يدي من عمو فيك ناكبون عن جناتين بدأ في صراط وانا نحنفي في في التوحيد يبي رد كي الله الله لا يوكل هم حتى في العمل يبي شيء تاسينه كل جسد تورو تبا تبا نتورو تعلمونه àwọn kẹfẹ́rí ò fẹ́ gbọ́rùn kẹba ṣùgbọ́n ọ̀nà tí ó mọ̀ sọ wọ́n nù àwọn fẹ́ kọ pàtàkì tán àbí irú àwọn tẹ́ẹ̀kì àwọn ẹ̀kẹ́ tó nìyẹn àwọn ọ̀rọ̀ wọ́nrẹ́wọ́nrẹ́ bẹ́ẹ̀ ni bọ́lẹ́ ti gbélé yìí àwọn àwọn òun ti ẹ̀rọ gbogbo láti pé pàǹtí ọ̀rọ̀ kókó jọ ọmọ ti rẹ́ àti ẹ̀mí wọn rẹ̀ ká àbáwọn ó gbùgbù àbí tó parọ́ bá nàbí olè láyà níbi fẹ́ràn nìkan báyìí ṣẹlẹ̀ òní kéwù kínní kan olùdókòó lọ sọ́mọ̀ ibẹ̀ ló ti mú kínní kan wá ìlú nínú wọn lọ́wọ́ ẹ̀sẹ̀ tó gbẹ gbọ́dọ̀ hmm? ètò wa tó yẹ fún ọkùnrin tó fẹ́ sọ́mọ́ nìyí àwọn àtàbùlù káàpì òun mọ ọ̀kan nu wọn àmì àtòkọ ajá wọn ọ̀pá amúfá ẹni náà kàlíkà ló wà bẹ́ẹ̀ burú kaba lè ní pé wá sí wọ́n fẹ́ gbúrò láti kírun wọ́n láti mọ́rọ̀ lẹ́yọ̀kọ́ òun ẹ̀yìn èkó pẹ̀lú wá sí. alhamdulilayi sẹ́ni òdodo ń lékè ní o irú yẹn tí wọ́n ń kálẹ̀ déédéé ẹ̀ tó ń dàkẹ́ tó tún wá sínú sẹ́ni ó tọ́lẹ̀ wọ stúdíò yóò ti pàṣẹ sí òtẹ́lẹ̀ àbí ni bàbá kan láyé àlẹ́ Musa ní bá ti ń lọ ní lọ kí n bo ní lọ níbo lẹ́ ti rírú sẹ́yìn ọlọ́run tó rọ́ọ̀sì ìyàwó òun ni à àmì mi bá mọ lọ ọba mi jáde lọ kọ́ ọ́ ní ìyàwó rẹ̀ bi ó bá pàdé ìyàwó rẹ̀ ìyàwó tó fi lé ó bá ba lọ́dọ̀ àbátan àbáyà ń jò lọ tó ń bọ̀ ní òní tó ń bọ̀ báwo gbogbo ọmọ méjèèjì tó mo bí gẹ̀rẹ̀ bí mẹ́fà nù rẹ̀ ti yí ni èmi tí ọkọ̀ rẹ̀ ti lúgọ sí ìgbésẹ̀ lóṣù ah èmi tí rẹ̀ ti lagonu wọn lọ bí alẹ́ musa ah ọ̀tọ̀ nítorí ọ̀tọ̀ rí bẹ́ẹ̀ bó ní ìṣèwà ọmọ ọmọ mi tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀ ìgbà náà mẹ́wọ́n nìkan máa lù ọ́ pé àádẹ́ka ń ṣe ọ́ èyí tí ò bá lè lu ọ̀gẹ̀gẹ̀ lọ́mẹ ó ní ọmọ àkọ́kọ́ lu bàbá yìí nígbà pé ó pa ẹlẹ́ẹ̀kejì pa ìyá ti gbé èyí tó wá kárọ̀ pé ah, àwọn ẹ̀yà kú ni o ẹ̀bà kú ni wọ́n wá fọwọ́ mi lù yín àwọn olè àjẹpẹ́ yóò gẹ̀ lọ́mọ láyé ànẹ́bí mọ́ta ìkẹ́nà láyé nígbà yẹn ó sọ̀rọ̀ ọmọ tàbí ó ní bí adé àbí ìfẹ́ tó ń fẹ́ mi lẹ́yìn nígbà tó ní kèyẹ́ wọn fọdá alápàtà nínú o alápàtà bá wò ó. àwọn ìlú mọ̀ra kí sẹ́ẹ̀tì wọ́n wọ̀ pé ó ti tó jáde. ẹ̀rí káàbù mi rí ẹ́ ti máa wọn ayé gbà wọn lọ́tọ́ mo ṣe rí wà síbẹ̀. irú sọ̀rọ̀ ìpọ̀nà yẹn tó wà ń ẹ tó bá tọ́nu tọ́nu ẹ fẹ́dà yẹn o ní world bank lọ́dọ̀ tí wọ́n. àbí ìtọ́tọ́ gbogbo àbá àti sọ̀bọ̀ àwọn ti dẹ́rì lórí ẹ̀ kodò. bẹ̀rẹ̀ ní ó là lọ́wọ́ àwọn kòtòkò lálẹ́ bí ẹ tẹ̀ ẹ̀kọ́ tuntun tó làkẹ́jù lágbàáyé ìtàǹbá yín nàìjíríà yóò fẹ́ lùmí tiẹ̀ rí ebi tẹ̀ bá polú àfàǹkó tá a lélẹ́yìn àbí sí gidi. àlejò wa lóòrù ẹ ṣe ní ní ẹ tẹsímẹ́tì èsì ló lò ẹ bá kọ yín ní sáyé kẹ wá kọ abúlé náà ṣe ń ka ọdún nígbà wọn káwọn bá lóṣù lọ́rọ̀ ká tẹ̀sí tọ́nu síra tẹ̀sí ilé bá ṣe máa ń ka ni o kí náà dàbí kí tọ́lọ́ sọ àwọn ta àyò àdìfúnà kẹ́límọ́ alìmọ̀wà àgbé èdè bọ́lọ̀ ti gbọ́rọ̀ rẹ̀ àwọn ti fi kún bẹ́ẹ̀. ìlànà àwọn mọ̀tẹ́bílà ní ṣé pé ọmọ ìyá àwọn àwọn àfúrọ́kù mọ̀tẹ́bílà lé ní àwọn àkàlàní yún fẹ́kẹ̀bìlà ká ìrú ọ̀rọ̀ lẹ́sì gbé lẹ́bẹ̀. gbogbo nǹkan tó bá ta kókó bẹ́yẹn tí wà ilá bí wà báyọ̀ fẹ́ gbódòdó tí ẹ bá mú àti túnmẹ̀ gẹ tí ẹ bá mọ ti dé wá àti ìdégini ó yàtọ̀ ọ̀rọ̀ kẹ́ẹ̀rí kan ọ̀rọ̀ kẹ́ẹ̀rí kan mẹ́tí ma fẹ́ gbódòdó àdéhùn rọ́ọ̀tì lànà kìbóòlù tí ẹ mọ̀ ti sábà dé lódòdó yẹ ẹ mọ̀ sàkùn ẹ mọ̀ gbódì sẹ́yìn ìtọ́lọ̀ yẹn kìfìrí pé ọlọ́ni ilé ànẹ́bí làtẹ̀dẹ̀ òhun ìlàáfẹ́ rọ́bí mùsẹ̀fẹ́ ọkọ̀ ẹ̀ lójú ọ̀nà tó tọ́ wáyé náà lẹ́gbẹ̀rẹ̀ láàyò mi nínú ìbílẹ̀ àfẹ́rọ́tì àníṣe rọ́bí lànà àgbègbè ìgbọ́n ẹ̀ta kò ń tọ́ ìrọ́bì yẹn tọ́lọ lánà yóò gbègbè lànà àgbègbè àwọn oníbẹ̀ gbọ́ ẹ kéèké ẹgbẹ́ àti ó yẹ kó ọ̀nà táà ti mọ̀ tọ́nà táà lórí fún pẹ̀lú ọ̀nà tọ́nà kan sọ lápá nínú ìfà a àlè àbí àlejò tí ọ̀nà tọ́nà ní kálí mọ̀ sí pẹ̀lú ìwù a onífẹ́ tọ́ àtiwá àti tó àti ìkànnì wa ti mọ wà gbọ́dọ̀ wa ìwò oúnjẹ kò é ọmọ kékeré ni ó ti jí ẹni sófin ìwíkú wí bẹ́ẹ̀ ni wọ́n wọ́n ti pérépérépéré kí ni èrè ẹ̀ka ìrìn àjò sófin. tó bí ṣe ṣe ti wà lára kèkèrè ẹni pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ló wà lára ní ìfẹ̀lẹ́jẹ́ mùsùlùmí ní tí wàá ti gbọ́dọ̀ ní báyìí lọ́dọ̀ tó jẹ́ kọ́rọ̀ dodo tí ó ti lẹ́sẹ̀ rẹ̀ gbámú ní tí bá ń ṣe tí ò da sẹ́sìn ọgbẹ́ kò da kò ní fẹ́ gbọ́dọ̀ yìí. ọlọ́wà sàánà wa tààlà ó fi lé nípa àwọn àwọn kèfèrí. ọlọ́wà ni wà lọ́rọ̀ ṣùgbọ́n náà tí yàbá dé bá wọn tẹ́wọ́ wà ní ìyá yìí táwa ṣàánú ni tàbí ní ta ṣàánú pàkàṣà fún ẹ̀mọ́ ẹ̀bìyí ní lórí táwa ká kúrò fún ìyá tí ń bá wọn fẹ́ra yìí látara kùdìẹ̀kùdìẹ̀ wọn látara ìṣẹ́ wọn tó ń bá fi àgbà wọn mú ọba láàrin wọn nígbà tí àyẹ̀dẹ́ ní wọn tó ń sọ ní olóńtọ́ tá a bá wá káyà ikú bàbá tún fi tùkè yá nìyí yà àmọ̀gbọ́n níbi ìkọjá làwọn táwọn ayẹyẹ náà wọ́n tún wá pẹ̀kẹ́ fún àmì dáwọ́ ayé ẹ̀kọ́ ilé ìmọ̀ ìṣẹ̀lẹ̀ fọlọ́dọ̀ lẹ́yìn tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn ní àpapọ̀ ẹ̀mí tí wàhálà bá dé bàbá yìí ni ìyẹn afẹ́ bá bẹ́lọ́mù ìgbà yẹn ló máa fà ìgbà yóò mọ̀ kàbòrògbòrò yóò mọ̀ pé aláìdáàlú ọlọ́run tàbá káyọ̀ náà kó tàlájú kí tó fi yá lè ní yà àmà hó ẹ̀fẹ́ pàtó àjá wọn fókèlè tó ẹ̀fẹ́ rẹ̀ lọ́dọ̀ lè tẹ̀sán àwùjọ ẹ̀gbà kókì ní kálukú ẹni mọ̀ sí ara ẹ̀kú sí àríwẹ̀ nǹkan kékeré nìyẹn o ìdílé wa fẹ́ fáàrí ààrí ọlọ́nà ọmọ yá alámùdùnú dàrọ́ pẹ́ká ìlàáwò ọmọ ogun ọlọ́run tó bẹ̀rẹ̀ yẹn kò kẹ́ tó mọ̀ ọ́nà ló mọ̀ inú tọ́lọ́ wọn tó fi dẹ́yẹ̀wò ní káwù ọ̀làdàgbòdò àdàkù ìṣe mílẹ̀ káwù gbogbo ìgbà ló ń bẹ̀rù láti dòkó alẹ́kọ̀ọ́ àlejò fún mọ̀ mo bàbí bàwọ́ o bí ẹnì kan bóyá ìkẹ́kọ̀ọ́ dín lọ́nà fún ara ẹni bóyá sẹ́kùn kàbí ó bá bẹ́ẹ̀ sí àbá ẹ bá fẹ́ẹ́ kí wọ́n là ń bẹ̀rù jẹ ẹ̀ kẹ́lókò wà ní kẹ́lókò wọ̀ ní ìgbà tó lọ sátúnú wọn lóṣù lọ. àti ibi tá a ti fi péré àti ibi ní ẹbí lọ. nǹkan bí wa. ọlọ́ni a bá sàánú tó fún tó sábú ìlera tó àtàbù kúrò fún wọn làlájú fi tòkòyá ẹni ìyá àmàrò wọn tún tẹ̀síwájú wọn tún jìnà jìlù inú kíni ìtòkòyá nìkì ìkọjá làwọn àníjáwọ́ bẹ̀ lọ́lọ́run sọ pé àwọn ìṣòkòrí sábà wà ní òkòjò mi tó bá kí náà sọ ẹ̀bẹ̀ náà bá àbí ọlọ́run sánú àwọn alámọ̀nà jáàmù ìrànlọ́bà ọba ní ńlá ayé ní báyìí ńlọ ńlá àwọn ìgbà náà tó náà ti pé òǹkà kẹtọ wà tó yẹ káwọn ẹni gbé káwọn ọ̀dọ́. ọlọ́wà ni wọ́n lakọ́ni àti àgbà wọn mú àti jẹ wọn níyà àti jẹ wọn wò oríṣiríṣi ìyà náà ló jẹ kéṣe ní ìbátá jẹ wọn níyà yẹn àwọn sàkà nílò rọbì ní wọn tó wá torí ẹsẹ rí bá fọlọ àìpé nínú àǹfààní ìyà ń gbà yóò gbé kéèyàn lè ronú kúrò ọ̀rẹ́ ìbá ti wọn wọn àti wọn á tẹ kájú wọn jù fẹlẹ fọlọ bàmọ yá padà pọ òun wọn àti wọn awẹbẹ fọlọ ó sàánú àwọn kẹpadà fífi ayà yìí ìlàjọ bí ẹgbẹ́ wọn ti tàbí ọrú ìbù kó lè ra ẹgbẹ́ ọlọ́ni ẹnìkọjá báṣù náà ọ̀lára ìdíjá àwọn báṣù náà tàdọ́rọ̀rú nígbà tí àwọn adébá wọn ní inú ah, ní àkàlùkọ́ lè tàdọ́rọ̀rú ẹ̀rọ àwọn ẹ̀rẹ̀ sọ́dọ̀ nù ìgbà tí ọmọ wa adébá wọn tí ẹ̀kẹ́ ṣe ni ẹ ìgbà tí òrówó ní ẹgbẹ́ àwọn ọlọ́run lákùn tí ìdí mú ayé dà mí ọ̀rọ̀ mi fún ẹ̀dẹ́ òkúlé bá padà ìṣẹ́rẹ́ lá tó wà ní wọn tójú wọlé báyìí ẹ̀kọ́ kẹtù lè sínú ìyá ń jẹ wá aláàárẹ̀ tí mo rẹ̀ dàrú òróró ẹgbẹ́ kálíkà tó lé mẹ́ta arúgbó mẹ́ta arú lọ ọkẹ tó lè sínú pé tó wọ́n ti rẹ̀ kájú náà tó aláàárẹ̀ jẹ́ àwọn bá sùn mẹ́ òun nígbà tí yàrá bẹ ohun tí ẹgbẹ́ ti ní àdọ́rọ̀ òun kí ni àwọn ẹgbẹ́ tó torí pé àlèmọ̀tì sọ́ọ̀rù ẹ sí à amóhùn ìdíbìlì mọ̀tì sọ́ọ̀rọ̀ iná dáa ìgbọ́dọ̀ ni wọ́n jẹ́ pé ẹni sára ní ìgbà tó bá fi ọ̀yẹ́ ti sùn sú à yóò gbà ní àyè fún un ẹgbẹ́ tí lásìkò bàbá àjọ àti mọ̀ ń gbà ní pé kí akẹ́kọ̀ọ́ wa lè ní akóbẹ́ náà ṣùgbọ́n àìlọ́ kan wó lè ẹlẹ́mí àríwó lè ṣàlọ́ kan ní bá ẹ̀kọ́ ní wa máa nùrọ̀ aráàmù tó yẹ kámọ́kànlá àbí tí ìkà bá dàrú láwùjọ lọ yẹ ẹwẹ́ ẹ̀fọ́lúṣẹ̀ ní protest ẹ̀kọ́ kan tó lérú

pàtìsìkáàmù ìyẹn ìdáwọ́ ìgbẹ̀ sọ́nà kó wá jura rẹ̀ lẹ̀ fọlọ́ kó wá ríra rẹ̀ lẹ́lẹ́sẹ̀ ẹlòmíín fi nígbà tó bá bá ní ìgbà ní pé nígbà tó bá tó ní kọ́ fídíò rẹ̀ gbẹ́ ní òde pé àwọn ìkẹ́lẹ́ tẹ̀lé ẹ̀ ṣẹ̀kọ́ kan tó wá lébi ìdí òde gbé tó níta tẹ́lẹ̀ ìgbà bára ní ẹlẹ́gbẹ̀ tó ní ó lè gbé àti fìyà jẹ wọn àmọ́ sàkánù ìrọ́bì dípò kan tẹríba fọ́lọ̀ fún wa ti tọ́lọ́ wọn tẹríba àwọn yẹ padà ọ̀rọ̀ òun fún ẹ̀sìn táwọn ẹ̀sẹ̀ fọ́lọ̀ ìṣesí ní bọ́pọ̀lọpọ̀ yẹn fẹ́ra lé ní o ó wà nù ìnira kan wá rò pé ọlọ́run ẹ lórí tẹ́lẹ̀ yà ẹ̀kọ́ èmi ò gbọ́dọ̀ sùn lọ èmi ò gbọ́dọ̀ àfọ oníjàdàbí tí ó fún mi ó jẹ tí ó mọ̀ ọ́ lọ ọkùnrin ibi tọ́rọ̀ débi ọba ní tẹkíníkì àwọn olèjẹ́ ọba ní wà nǹkan yẹn kan olè wá o àbí ẹ̀kọ́ ti lẹ́nu ṣàánú ṣàlówó pẹ́pà pé ibi tẹ́ ẹ̀kọ́ sẹ́yìn sí yẹn. tọ́lọ́ ni ìgbà tí yàbá wọn wọn àti wọ́n ti fẹ́ lẹ́fọ́ lọ́rùn fún àkànnà wọn àti ìdáwọ́ ẹ̀bẹ̀ sí àbá ìbá fàtà náà àbí ìbá bá títí tí ọlọ́ba kaná àtàlá tó wà fi sílẹ̀kùn ìyà fún un nǹkan ní nínú àwọn àtàdé ọ̀nì aláyà ń báwọn kèfèrè mílógún bá bẹ́ẹ̀ ọlọ́run sílẹ̀kùn ìyà rẹ̀ fún un ogun náà lógún bá bẹ́ẹ̀ ìyẹn lọ́gbọ́n kẹ́ àlùbádé ọgbádùn àlùbádé kò kúbọ̀rọ̀ ogun lánàá sẹ́kẹ̀ẹ́ sẹ́rẹ̀ ẹ̀sẹ̀ ọmọ lójú ogun ni ibi tó ń ga òun ti kéré tó kẹfìrí pọ̀ nígbà tó kẹfìrí tó wá jáde àwọn akọni kọni kọni náà jáde nígbà tí obìnrin fẹ́ bẹ̀rẹ̀ àyè lọ́sẹ̀ á ah, mo ti kò bí ṣe kálukú nínú àwọn akọni wọn ṣubú sí àti ìgbà rẹ̀ gbé ìṣẹ̀lẹ̀ ìgbà pa àpọ̀ kẹ̀kẹ́ sí àwọn èèyàn tó jẹ́ pé ọmọ ìbẹ̀rẹ̀ àbújá yẹn bá lọ kò mọ́ yẹ kùnà kálá lọ́sọ pé ní nípa ayà yìí sọ ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ nígbà tá a sílẹ̀ fún yálẹ̀ fún ológun bá jẹ́ nígbà tó yẹ gbogbo lóṣù ìgbẹ́nà já kẹsẹ̀ á kò tó yẹ fún ọmọ ìyá dé bí fèrè àwọn ọ̀nẹ́rẹ́ mi ìgbà tó yà dé ọ̀nà ti já kẹ̀ ó sì rà á padà síbi tí ẹ́ ń pè ọlọ́ni ẹ̀kọ́ òfurufú nígbà tí adé náà ti rí jágbọ̀n pé kò sọ́nà àbáyọ fún ọmọ kí ẹ̀ka kọ́kọ́ mọ́ àbúrò máa ń pé kálukú náà ronú kó àdá ìjà ìjà tó ṣe. ọlọ́run ọwọ́ ẹ̀ṣẹ́ àyíṣẹ́ alákùnrin sámúwà wàlà àṣọ́rọ̀ wàlà àfúrídà ọba ìlú dá sámúwà fún ìgbọ́rọ̀ ẹ̀kọ́ ìgbọ́rọ̀ tó jẹ sí lọ àìbẹ̀ẹ̀kọ́ ìyẹn lè létí kó ti kàn jẹ kàn jẹ kó ti má ti kéde ọmọ gbọ́rọ̀ ọ̀tọ̀ létí ọ̀tọ̀ ní ìgbọ́rọ̀ ọlọ́wà ní òun fún yín ní gbọ́rọ̀ àbí ẹni tó ya ojú tí ò gbọ́rọ̀ kéjì tẹ yàtọ̀ mú ó yàtọ̀ ọlọ́run fi gbọ́rọ̀ síbẹ̀ láti pé àti máa gbọ́rọ̀ yìí wà á ọlọ́run fún yín ní èrí náà kí tó sojú ìyẹn lè lójú gómìnà má di lọ. wà á àtọ́kàn kan ìyẹn lè ní gáàfin lòdì ẹ̀ kan ò lè dúró sínú títí máa gbéra bí ọ̀rọ̀ wọn òdodo ayé nìkan ní gbogbo tiẹ̀ ìyẹn ò lọ́kàn níbi kọ́nà tí wàá fi nǹkan foyí foyí ẹ̀ ń fojú rí náà ẹ̀ ń fetí gbọ́rọ̀ ẹ̀ ń fọkàn rú ọ̀rọ̀ àǹkàtà ẹ̀fín dé màmá lẹ́nu ni àyẹ̀wò ẹ̀kọ́ ni ọkàn ìpínlẹ̀ yìí ẹgbẹ́ tí zùwé dùkú náà àbí sálímọ́tọ́ Eh, lìfàánú fata lìfàánú fata ní fún wa ní fún fún àdúgbò ya mú kọ ìlà sóòrọ̀ sálá àmì wà dání. ó kọ́ gbé látòkè kí tún bá bọ̀ ní à ah. ẹran mi létí kó tó débẹ̀ ọkọ̀ mú kan wá. omi sọ̀rọ̀ àwọn omi àwọn àti ọ̀kàn náà nìyẹn lọ́kàn nìyẹn kí ló ní ọba tó máa ń kó àtọkùn ó ní yòókù kí ló kù ó kàn fún ẹ̀jẹ̀ àtàrà lásán àbí gbogbo agbègbè kó ẹni wá jẹ́ pòfẹ́sọ̀ láàrin wa tí ò bá sọ̀rọ̀ pòfẹ́sọ̀ lè lórí àtúbá sọ̀rọ̀ àtọkùn tó fi ronú ẹnu yẹn ló gbé sọkàn jáde àyẹ̀kọ́ ẹni tó jà fún ẹ̀ láàrin wa tó bá sọ̀rọ̀ látọ̀ náà tó bá bá dákẹ́ dákẹ́ tó bá kẹlẹ̀ gbogbo wa ni àbí ẹ̀kọ́ ẹ̀dọ́ ẹ dọ́kítọ̀ kìnìkẹ́ pírọ̀lẹ́bọ̀ kìnìkẹ́ tó bá ti dákẹ́ bá kẹlẹ̀ gbogbo tó bá sọ̀rọ̀ láàmú tí ń fọkàn rù ẹnu wà tó jáde ẹnu àti ọkàn gẹ́ni Ni lèyìn yóò gbúgbẹ̀ jẹ́ súrà àwòrán lálẹ́ kọ́nà wà fún ẹ̀lọ́pẹ̀ tó ń rú ẹ̀kọ́ lè ọlọ́nìkọ̀ ní lámọ́ tẹ́sùkú ní ìgbẹ́ ìrònú yín kéré ẹ̀yìn pípẹ́ bọ́ọ̀lù lórí ìtàn. ẹ̀dúpẹ́ bọ́ọ̀lù ẹ̀dúpẹ́ fojú rí ẹ̀dùn kò dúpẹ́ bọ́ọ̀lù ẹ̀dí mi dúpẹ́ kò dúpẹ́ bọ́ọ̀lù torí bá tó di bára yẹn tán sọ̀rọ̀ tán kò káàkiri yìí mọ̀ dùn ún sáà ah, kémìnẹ́sì lè dégé ni ẹni sọ̀rọ̀ ọlọ́run bá tó wá fi nǹkan ìfòyín tó kọ̀lé lámọ́ àtẹ́sùn ẹ̀dúpẹ́ ọ̀rẹ́ ra ìdúpẹ́ ẹni náà dúpẹ́ lẹ́nu o ṣùgbọ́n a lè mọ́ dúpẹ́ nù sí sí ìfojúdèdè kú ṣe ìfetígbọ́ ìgbọ́kúgbọ́ ìfọkànró ìròkúrò ara ìdúpẹ́ ara ìdúpẹ́ nìyẹn kí ìwọ́n fọkànró ìròkúrò ara ìdúpẹ́ nù ní ìwà fẹ́ ẹjẹ́ tí ó dúpẹ́ yóò mọ̀ ìlú tọ́nù bá fún ibi tí ọlọ́run àánú àtàlá tó fẹ́ àwọn ìfẹ́kọ́ bá ń kálẹ̀ yìí orí ni o à ń gbọ́ wà sí ètò kí ń gbọ́jọ mọ́ ìtì ni o à ń rí mọ́ kí láti rí mọ́ èjì tó lọ́n wa ní bákan náà bá fi ń ronú ọlọ́wọ́n ni wọ́n wà lẹ́yìn ìgbàrá àkóso ha ha ó fún wa káfà ní orí ẹlẹ́ sùhánàlá pàtàkì kọ́wàdà tẹ̀kọ́rájì lọ́sọ̀ ní ṣíká wọ́n mọ̀ náà fi ìta gbogbo àǹfààní bẹ̀ wá fún wa ní ọ̀tọ́ ní ti agbára láti lọ́gbà gbogbo nǹkan àǹfààní ní ayé ẹ̀rẹ̀kọ́ tó wà ń bẹ̀rẹ̀ àlà ń lò àbí igi ibẹ̀ ń kọ́ àbí ń dáná àbí òsùnmọ́ láti la máa ń gáàdì fún àbí igi ẹ̀rí mọ̀ àlà àbí ṣe jẹ́ àjọ gbogbo tó wà bẹ̀ àwọn ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó dùn ó dùn bẹ́ẹ̀ àtẹ̀lé olùgbà á lò àwọ̀ ọ̀nù rẹ̀ àlọ́mọ́ orí yìí nìkan jáde orílẹ̀ tó wá ní sàrọ́ àkú ó fún ẹyí kábẹ̀ ibi tó ń kálukú bá wà ibi tó ń kálukú bá wà ìdí òun bá lọ lónìí kìíní àwa lọ àwọn oko wọn tó àwọn ọmọlú tó pọ̀ máa wà á ní ìmọ̀ tó bá fẹ́ àwọn ẹranko tó jẹ tó bá gbé ìṣẹ́ fún owó dòdí ètò mọ́ ọ̀rọ̀ yẹn àjíṣẹ́ fi orí nínú ẹ̀sìn tó bá ti fi gbogbo àwọn àwọn bàbá rẹ̀ tó fẹ́ gbé ní àwọn ìlú ìgbéró bẹ̀rẹ̀ òun náà máa kó síbi kan náà máa jẹjọ lónìí lórí kejì tó kún kàmá òkú ẹ̀yà ní dẹ́sà tì mí. wọ́n á sọ fún àbáyọ̀ wọ́n á sọ fún àbáyọ̀ tó ẹgbẹ́ ìgbìmọ̀ tó ti mí wọn tó kọ ìwájú ìlú wọn náà mọ̀ gbá gbá koríko wa àbáyé kan rẹ̀ rèé pé bábá wà lọ fún wọn kú àtúndé ó yìí wọn rí pé ní irú tí wọn èkú fi tiwa pé ibi tó yí àwọn tọ́nà dá pàṣẹ ní àná ní wọn gbogbo gbígbẹ nìkan ní wọn jẹ lẹ́tọ̀ máa fẹ́ dọ́dún mi ibi tó yí àwọn tọ́nà dá mọ̀ síbi bó ṣe fọwọ́ akáta ẹ̀yìn bí tó bá yín mu ni tó bá yín mu ìyẹn ló bá tẹ́lẹ̀ bá lọ lóbi yóò kọ́ ni lára tó kéde pẹ̀lẹ́ nìyẹn àyẹ̀wò ó fọ́n wa ká ibi tí kálukú àwọn ibi tí ó bá mu tí ó bá lè fẹ̀rẹ̀ mu náà lọ́lọ́run fi síbẹ̀ gbogbo nǹkan tó wá jẹ́ àǹfààní kó fi síbẹ̀ fún wa ká máa fi lo ayé yìí wáyé lẹ́yìn tó ṣàrò ọjọ́ náà báyìí náà láwà padà sí ọjọ́ gbẹ̀dẹ̀ àti àwọn ọwọ́ lẹ́bi yòókì wáyé rẹ̀ onímọ̀ ń pani onímọ̀ ń yé ni onímọ̀ ń pani àwọn olùbùbíyà o tá a gbọ́dọ̀ fi sílẹ̀ ọ̀fọ́ náà irú nàpá gbé láti pé òun ló ṣe tí òun ló ṣe àbí òun ló ṣe nǹkan gbọ́rọ̀ òun náà gbọ́rọ̀ mọ́ ló ṣe ẹ̀rí òun ló ṣe nǹkan bí ẹ̀fọ́ òun ló dọ́kàn wa bákan náà òun ní pani ní dékíní nìyí tàbí Yorùbá ní ẹ ti pọ́ lọ́nkọ́ èèyàn ló wá ń di rẹ̀ àìbẹ́ẹ̀kọ́ ni ìyẹn tako àwọn fídíò ọlọ́run pani nìyí ni wọ́n lọ láàfin lẹ́yìn wà ní àárín bọ́bá àtọ̀rọ̀ fi ń ga tẹ́fúnra wọn ọ̀dọ̀ náà ló ti wá kò sẹ́nìkan tọ́bí dáa tó ní bá ti wà lálẹ́ ìwọ́n sọ́dọ̀ sọ síbẹ̀ tẹ ní ẹ̀rọ kọ̀ntró wẹ́dà ní àti òjò àti òjò àbí táwọn lè fi òjò pé ẹ̀mọ àti òjò ẹ̀mọ wa ti alẹ́ adẹ́kọ̀sẹ́gùn torí pé sẹ́nà ń lè ya kí lè bá tó àníṣe kiri àní parí ẹ̀ àti níbi tó àwọn àti sí i ẹ bá jẹ́ kọ́sọ̀ sí kíni kógùn kólukúlú àti kólukúlú kọ́sọ̀ kúlú a gbọ́ pé àwọn àwọn ìlú kan lágbàáyé láwọn àsìkò kan òru tó máa lò fọ́ àtìlẹ́yìn sẹ́yìn agbẹ́gbẹ́ ẹ̀ káwẹ̀ máa bò kàní ẹ ókè èyí tẹ́lẹ̀ ẹmọ yìí tẹ́mọ̀ ti òjò ẹ wa ti ọjọ́ náà èyí tó rú fi jẹ́ fọ́ àwàtì ẹ bá tọ́jú seven hours kálíwà tẹ̀ sínú ẹ̀fẹ́ tó lè ti òjò náà yẹ kó lè kó lè kó lè ti ọjọ́ náà gbogbo yẹn ọ̀rọ̀ àfárá ni ọ̀rọ̀ tó tako ẹ̀sìn ni kúfúrú gan ni bọ́sà àtòkù sí ń ṣe jìtìra wọn ọlọ́run kọ̀ tó ẹ̀ ìyẹn ló fi wá nú ayà kan nínú sọ́ọ̀tù ọlọ́ni tọ́lọ́n bá ṣe òru ní sáré mọ̀dá fún yí kó lọ gbogbo mọ́ni ìlàáyí gẹ́rùlá ẹ́ yàtí fún gbìdìyà tí ó mọ́lẹ̀ wà fún tani tọ́lá ní ẹmọ́ lórí lọ tálẹ̀ mú ọ̀sán abúlé kò sí pákàtọ́lá ń bá tó ọ̀sán gbére fún yí mọ́ni ìlà onílẹ́rùlá yàtí fún bìlẹ́ olùtẹ́tẹ̀ faraba tẹ́lọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ tàbí wọn fi kò sí gbogbo ẹ̀ pé ní yíyọ òun bíbí ọ̀sán ọwọ́ ta ló wà ọwọ́ náà ní ọ̀sọ́lọ́wọ́ ẹnì kankan afọlá máa tẹ̀lé òun ó yẹ kẹ́sẹ̀ lákàyè nígbà tí a kọ́ ọ̀rọ̀ ní ti gbogbo nǹkan yìí gbogbo bí ààrẹ mi kí ní tẹ̀wà mọ̀ ẹ̀sìn ẹ mọ̀ pé ọ̀sùn tẹ̀ mọ́ kó jọ kò lè jẹ́ sí òru àtọ̀fẹ́ tó wáyé padà àbítẹ́bà tán láyé lókù àbílẹ̀ ẹ̀kọ́ òkè ń bọ́ kò lè ti bẹ́ àwọn àlùjẹ̀nu tó jẹ́ sáwọn kọ̀kọ̀kọ̀ mẹ́wàá ní àwọn yí ọ̀sá àpòlù padà tí wọ́n yẹ kẹ́ẹ̀ṣì lákẹ́ẹ̀kọ́ náà tó ń ṣe kẹ̀yí gẹ̀gẹ̀rẹ̀ náà ní oyè kámọ́sí bá ń kọ́ lórí nígbà máa kọ́ lẹ́nu àwọn àlejò ṣùgbọ́n gbogbo àwọn nǹkan ìwé ti ẹ̀sùn ẹ̀yí agidi náà náà mọ̀ sí ìta àwọn bàbá bàbá ara wọn jọ jọ náà ti sínú mọ̀ sí kí náà mọ̀ sọ kí náà mọ̀ sọ. ọdún àyíká tètè tí mo mọ̀ sọ fún ẹni pé sábà wà kún ọkùnrin náà tó rọ̀ ni o wọ́n ń takò dé kí ni sọ ọmọ mẹ́ta wá fẹ́ lọ́wọ́ kú tẹ̀sí pàtó wá di yẹ̀ẹ̀kẹ̀ wá ìtọ́ ọmọ tó dé gbogbo. àyíṣẹ́ láwọn òṣòrò mẹ́tọ̀ agbé ha fún lè fi rọrùn mẹ́tọ̀ agbé àti pé kébí ẹ̀ jẹ́ kẹ̀kẹ́ tẹ́lẹ̀ ń bẹ̀rẹ̀ jẹ́ kẹ́kẹ́ yìí àwọn kọ̀ọ̀kẹ́ ní sọ ti fakù ọlọ́ọ̀ni òkè ẹwà ní làkọ́dúnwò yìí dínà náà nù wà àbáwò ha bá mi àti òjò tí ń ṣe bọ̀ látàyé ìjọ nǹkan sọ náà ni kò sọ́rùn kan láti rí àwọn bàbá bàbá náà abẹ́jẹ́ sọ fún ẹnẹ́nu láti dé orí tó alẹ́ rẹ̀ ti lè gíní wọ́n tó sọ lọ ìní àbá ìlà àfààfẹ́ ìlú àwùwàlẹ̀ àná àwọn àfààsúrọ̀ ní dáàmú sí ọ̀nà àfààfẹ́ àwọn fàtíṣàn àwọn ọ̀rọ̀ àròsọ tí ó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ lọ́tẹ́ sọ́bọ̀ látàrí ẹjọ́ nu kí ní pẹ̀lú ọ̀rọ̀ àròsọ ẹ́ pípa ni àti iye ni wọ́n ní òṣòro àtàfẹ́rò àwàlẹ́ ni àwọn bá ara ajọ́ náà ti ń sọ́nu èyí ó parí parí ẹ̀kọ́ ìdílé ta ló lọ tó pọ̀ sí náà ń takọ́ nìyẹn o ìṣesí àwọn kìfò nìyẹn o àwọn tó ń takò ọjọ́ gbèdé àkìyà náà ọlọ́wọ́ ní kó sọ fún tẹ́lẹ̀mọ́lẹ̀ lárúkú àmú fi hà lẹ́yìn kékeré ilẹ̀ tẹ́ wà lórí ẹ̀mí àti gbogbo tó wà lórí fi àyẹ̀ ìmọ̀nà àlẹ́ ìhà ilẹ̀ àti gbogbo tó wà lórí káti ẹ̀ lórí gẹ̀ẹ́ nǹkan tó sọ ìpínlẹ̀ ẹgbẹ́ lóòótọ́ ní sẹ́yìn ẹ̀sẹ̀ sọ pé ẹ wà lórí òdodo kan ta ló nílẹ̀ àti tó wà lórí ẹ̀ sọ̀yà kò lúnẹ̀ lè la á lọ́lọ́ ìyẹn la sọ pé ní rùbùbíyà àwọn kèfèrí ò takò ọba tó dá wa ọba tó ní wa ọlọ́run lọ́lọ́run àwọn onímọ̀ ẹ̀rọ wà lọ́n á tẹ̀lé méjì dáwà tẹ̀lé tẹ̀lé lẹ́nu tó kò sí táwọ̀ ṣéèdì nígbà tí a bá fẹ̀yẹ tẹ́gẹ́ tẹ̀ tó bá yìí nígbà tí ẹ mọ̀ sàrẹ́ yìí bàbá tó ọlọ́run lọ́lọ́run ọlọ́run lọ́lọ́run òun ní nǹkan mi òní yìí ṣé tẹ̀ tó di nǹkan mọ́ra pẹ̀lú tí ìbá gbọ́ ọlọ́run ọlọ́run ọlọ́run ni wọ́n ti kíní kan ọlọ́run tó bá ti wá àti ọdún mẹ́wàá kò sẹ́yìn tó takò ẹ̀ àbí ẹ̀kọ́ tó náà kẹsẹ̀ ní jọ́ sí ọlọ́run tó bá sáà ní fẹ́ máa tilẹ̀ àti tó wà mẹ́ sáà nílẹ̀ àti tó wà mẹ́ níta kò ní náà kí ni ó sọ ọlọ́run wọ́n fi kíni nílẹ̀ tàwọn ìdìbò náà fi rìn yẹn lùbíyà ọlọ́run wa ní kó afàlà sọ̀rọ̀ bí báwo kí wá lórí tẹ̀ wá fi òrùbù bí àkún ìtumọ̀ ènìyàn yẹn náà fi òrùbù olùyí ẹ̀ àpò tó ló tẹ̀ fi olùyí àkún yẹn náà fi òrùbù bí àmọ́ tó pèpè sí olùyí àti ọba mú yẹn pé ọgbà fọlọ́ lóde olóde kí ló tó àmọ́ ẹ̀sìn ìwé tó wá ní ọlọ́ọ̀lọ́lá oníkẹ́kẹ́ bá wá dákẹ́ àbí láti pé ìyẹn ọ̀tún pèpè sáré ọlọ́ọ̀lọ́lá oníkẹ́kẹ́ jẹ́ ní tí ẹ bá tún bá yùn kò dé tọ́kẹ́ mọ́ lórí ṣé máa tún nífẹ̀ẹ́ sí bá káyìí tẹ́lẹ̀ tún. ọlọ́run ní kúlímọ̀ rọ́bù sàmáwáàtì tẹ́lẹ̀ pé rọ́bù tẹ̀sí hàn sí rùbùbíyà náà ń bí àbí rọ́bù ibi rọ́bù rẹ̀ ti mú kí ni rùbùbíyà ká ní ọba tó dá sánmọ̀ méjì àsábẹ̀ sánmọ̀ méjèèjì ọ̀rọ̀bù làárìṣẹ̀ àti ilẹ̀ ah, àbọ̀ àti àlárà tó tóbi jùlọ pépé nu gbogbo ẹ̀dá alára sí ló tóbi jù ṣe àpòlú rẹ̀ lè la wọ́n sọ à ọlọ́run ni wọ́n sọ pé òkè ìlú dáná àwọn wọ́n sọ bá lùjọ́ nìkan wọ́n sọ kóró kẹta ń bọ́ ló dá kí náà sọ ọlọ́run náà kú kúlí tó bá wá rí àṣàlá káàkà ògbé ìdèwà fáyọ̀ náà kẹmọ ẹ̀sìn torí pé ọba tó dá ẹ̀fẹ́ òun náà ní ìpẹ́yẹ ká máa fi fẹ́lẹ́ òkú ìtànù bí wọ́n ṣe dáwà ní àwọn fàwọ́dì rògbò bí àkókò sí kí ni tàwọ̀ṣẹ́dì olùhíyà torí pé ẹ̀kọ́ fún ọ̀pọ̀lọpọ̀ lórí tàwọ̀ṣẹ́dì olùhíyà kúrẹ̀ ní ti ń bọ̀ ọ̀tún yóò lọ sọ̀kọ̀ ló dáhùn ṣùgbọ́n wọ́n lè gbé ìbá wọn bọ̀ ọ̀dọ̀ fún ni yóò lọ àfẹ́ tó wá dẹ̀ wọ́n ọlọ́run ní kúl òṣùlùmù yìí òṣùlùmù dáwà kẹtùlù alhiwar kó wá nílò àdìsọ́sán àbí àyíwá kúlùmọ́ bí ẹni mọ̀làkú tòkìlì ṣe níbi rùbí àmì ọlọ́run ní o sọ pé kalẹ̀ tí ó yẹ pé ọtọ́lìtì gbogbo tó wà lọ́wọ́ tabarakale ti bi ẹdi ìmọlẹ wàhù àlà àkọlù ìṣe yìí àtòkè ẹgbẹ́ tó bá ti ní gbogbo nǹkan odò tí ń bọ̀ náà ti wà ń bẹ̀ òkè tí ń sin náà ti wà ń bẹ̀ Eh, òkúta tí ń wárí fún àti ibi tí ń sílé kí ní ń pa nǹkan sílẹ̀ ó lè tó wá ní gbogbo nǹkan tọ́nà ní kàpá lórí kúlí mọ́ bí yẹ́ di ní ìmọ̀lá kó tó kó lè ṣẹ́yìn sọ́wọ́ pé ta ni agbára gbogbo nǹkan wà lọ́wọ́ yìí kí wọ́n rẹ́ ní mọ́ ń sọ wọ́n ti fọwọ́ á ní olùmọ̀kárì àwọn kẹfà fẹ́ onímọ̀tìkù ìyẹn pé odò tẹ lọ bá ò lè ti aburú fún ẹni ẹgbẹ́ nǹkan ra yín ní ní kẹsẹ̀lẹ́ ní agbẹ́bọ̀ tẹ́gbẹ́ tó rí tàbí ètò tí ó mọ̀ dígí ní tó mọ̀ fún yín kí ni ẹlẹgbẹ́ kò fún yín tálẹ́ lọ gbé fún gẹ́ alìjẹnu àbí àbódò tó ń gẹ́ lọ́dọọdún tí o dùn pé pé ẹ máa wò nǹkan o gbogbo olùsọ́gbọ̀n yẹn tẹ́lẹ̀ mo bá dé kílẹ̀ mi tó máa ń ṣẹlẹ̀ sí ìní ìdí ò bá gbẹ tẹ́ yóò dé kú àbí òní dé kú kí ló tó ló mọ̀ pọ̀ kí ló fẹ́ kẹ́ ẹ̀rún àfẹ́ kẹ̀ ẹ́ ìjì mi tó ń pa nǹkan sí díẹ̀ tẹ́ ewé tó wà lórí ẹ̀ lọ́wọ́ ẹ̀kú láti pẹ̀lú nígbà mi ìjì mi ò rẹ̀ ewé yóò tẹ̀sọ́ adé kiri ìmí tó wá kí ló tó rẹ̀ jábọ́ ọlọ́wà ni sọ fún ọ pé ta ni ìtagba gbogbo nǹkan kó lè ṣe kó lè ṣe káka gbogbo kó wà lọ́wọ́ ẹ̀. ní sọ́nà ìdílé náà ni wọ́n wá yóò jí òun ló lè dìfẹ́ǹdì àwọn ẹlẹ́ òun lè lè di abúrúkú fún un wà láàyè ìjárò àlè ìpèsè tó ní abẹ́ ti abúrúkú fún lọ́ọ̀nì ọjọ́ kí ni kò sọ èyí lẹ́ni kò pátá fún ọ̀rẹ́ òun òṣèlú òní kò pátá fún abala ń jọ́sìn pé pé yọ̀sìn lórí wa lọ́nà bí bẹ́ẹ̀ àwọn aláàmì ní àǹfààní kan níbi ìjọsìn ètò ẹ̀ lórí dáwà ìyẹn ló fẹ́ràn àdé pẹ̀lú kó dúró pé gbogbo atábá kó jẹ káyè kẹta àǹsì náà kò lè kẹ̀kẹ́ fún ọlọ́run tó tó pèsè pé níbi ni ẹgbẹ́ bá bá bá ti mọ́ báyìí tí wọ́n ti ké kó lè bá dùn àwọn ọ̀gá wọlé ní ẹjẹ́ ajá tẹ́lẹ̀ ẹgbẹ́ ajá tẹ́lẹ̀ àwọn àwọn àwọn àwọn ọwọ́ ìdí wàláyé jábà ní ẹni àwàlá nídi ẹ̀wọ̀n nídi kẹkẹrẹ òní sọ àwọn olùkọ́ gẹ́gbẹ́ sọ ní ayé mi kí lọ́lọ́run ọlọ́run ní àwọn yóò ṣe é mú yóò ṣe àná òní fún yín lóúnjẹ ẹ fún òun lóúnjẹ àyíbẹ̀ kọ́ ọba tó ń kọ́ ni tí ń dáàbòbò ni táwọn ò dáàbòbò pé kò nídìí ẹ lọ́wọ́ wa kò ní wò ká lọ́dọ̀ ẹrú kankan ọ̀rọ̀ nítorí wọn tara sọ yẹn náà fún wọn pé alọ́ náà bá talẹ́ńtò ní kápá gbogbo nǹkan tí ń sọ ni táwọn ò lè kọ́ nǹkan tó tà lámúfẹ́ kó lóòótọ́ ẹ̀ ní à ń kílèmù pẹ̀ ní ìmọ̀ òdodo kan wà lọ́wọ́ yìí ṣàkó lónà lè la á tó fi ní ìnáyẹn lè fọlọ́ kó ní fa anna tó sàrò à ìgbà òní ká fẹ́ máa jẹ làákàyè yìí tí ò jẹ́ tẹ́ amọ̀ tó yẹ kẹ́ ṣe mú àbí abalẹ̀ ẹni tó ti làákàyè ti lọ lẹ́yìn tí ò ti náà nígbà tó gbogbo yá sí tọ́wọ́ àná gbẹgbẹ́ tó àná ọjọ́ tó fún gami ọ̀nà tó ṣe mọ́nu ìgbà tó ń wá fi rìn lẹ́bàá ọlọ́ba ní bal àtàyìnáhùn bilhaki òdodo la mú abá wọn ẹlẹ́sìn wọn lódodo wàyí náà wọlá ká àtẹkùn òkúrọ́ làwọn gbogbo ẹgbẹ̀rẹ̀ yẹn kí ni wọ́n òkúrọ́ ni wọ́n ọlọ́wọ́ ni wọ́n tọ́kọ̀ bá lọ́wọ́ mi wà ládé ọlọ́wọ́ bí mọ́ ọlọ́wọ́ bí mọ́ ọdún ẹgbẹ̀rẹ̀ fúlù ọmọ àwọn akọni kan nígbà táwọn akẹ́wọ́n ti kùlù owó aláwọ̀ àdó àlá kùlù owó mi ẹ̀gbọ́n mi káàkiri kọ̀ láti kọ̀rí fáwọn kùlù owó aláwọ̀ àdó àlá ọlọ́wọ́ òbí mà ẹni kan òbí kò mọ̀ sẹ́ni ta lè fi wúlú wa. ọlọ́wọ́ bí wọn ara tó kọ̀ wá bó kátà wá tó wà ẹni kan òbí tó ní òbí wọn. òtún náà kúlù ìbímọ kó fúnra rẹ̀ wá fún wa máa káàdà máa àwọn omi ìlà ẹ́ hmm. àtàwà fi ojú ìsúlù wo àgbọ̀ pé nẹ́kẹ́rà ìlà ẹ́ tó wáyé jẹ́ àti bádà kẹ́ni bádà náfù tó fi dùn ẹ̀wọ̀n kò sí ìlà áwù kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ nínú ogi ní orí nínú àwọn òkè ní orí nínú màláìka náà àlùbẹ̀nu kò sí ìlà kò sí kíni ọlọ́run ọba mi lẹ́yìn sáyé kò máa bẹ̀rẹ̀ kò sí ọlọ́run ní ìdáni kárí pé rẹ̀ wà ní làzára kó ló ìdá èdè mọ̀ ọ̀kọ́lá kan kí lẹ́yìn tó bá tẹ̀lẹ̀ ọlọ́run kan kò bá ti fọ́ mú ẹ̀dá rẹ̀ ẹ̀yìn ara Ghana ọlọ́run bá ti yàtọ̀ títí ẹ̀yìn ẹ̀kọ́ àti pẹ́rẹ́sẹ̀ ti pọ̀ sí kálukú rẹ̀ àbọ̀ onímú rẹ̀ kódà tí nìkan bá kàkà gẹ̀rẹ́ ẹ̀tún mọ̀ ìdàjà bá ń dì ní pé ọdún ah, kọjá tẹ́rìtìrì àbẹ́ ẹ̀kọ́ ó yẹ kí àjọ̀ká yẹ jẹ́ ẹ̀rẹ́ káwọn náà bá ń tẹ̀sí ṣe wẹ̀ ní ọdún táwọn náà ń gbà ọ̀nà tí ní bá ní ara ti dá ní ọ̀ní ti bí lẹ́yìn àbẹ́ ẹ̀kọ́ àbíkẹ́kọ̀ọ́ irọ́ ìlú rọ́jò ìjọba gbogbo ọlọ́run kọ̀ọ̀kan bá ti di fi ó dámú ẹ̀ẹ́dáàgbó gálùkù mú fẹ́ káyọ̀ pé ní ọlọ́run kò níjì tó bá túlẹ̀ bá ṣẹlẹ̀ kílẹ̀ rẹ̀ tó ṣẹlẹ̀ wàlà àlàbà tó ń wàlà àlàbà tó ń àlàbà àdìsọ bá jù kan lọ ẹgbẹ́ kọ́ nígbà tẹ pírẹ́dẹ̀tì sí iye gálùkù mọ́ mú lẹ́sẹ̀ ẹ̀mẹ́ tó jura wọn lọ àbí pírẹ́dẹ̀tì lùkọ́ tó bá lágbára ẹ̀sìn kéjọ́ ìkejì lè máa tọ́ ara ìjọba ní bá tó bá gbé dé bá bẹ tó yẹ pé ní ọlọ́run pé yọ̀kẹ́ ní àbádọ́ gá ọlọ́run ti Burkina Faso òun lágbára jẹ́ òun bá ti máa lọ pé pírẹ́sidẹ̀ntì ló kẹ́lé gíní ó lágbára àbẹ́gọ́rù yẹn rí kí àwọn náà máa ń tẹ́rẹ́ tí ara wọn kò sí ọlọ́run àmọ́ yẹ̀sì fún à ọlọ́run ọba ó yin ra rẹ̀ tó sàfọ̀mọ́ ara rẹ̀ ọba tó mọ ojú àtẹ́fẹ́ràn yẹn ni kí máa tún pèjì lọ́nà kí máa pèjì náà lọ́nà àwọn ọmọ ọmọ ìjọ tí ní yòó kí wọ́n pòkè lọ́nà tí wọ́n mú mi máa yánu kàgà ee ọlọ́run ti wọ́n nu kí ni ká àtẹ̀mbáyé àtẹ̀mbáyé kọ́ àtẹ̀mbọ́ọ̀nù ni ọ̀rọ̀kọ̀rọ̀ báwọn ẹgbẹ́ ẹ̀sẹ̀ wọ́n mùsùlùmí gbọ́dọ̀ kọ́ra rẹ̀ jẹ́ àdúgbọ́dọ̀ ká ẹni ẹlẹ́sìn ní. ẹnà bàtà wọn náà sọ̀rọ̀ wọn ni ó tún yẹra rẹ̀ pé ní ánímì dàgbà ibi ẹ̀ṣẹ̀ ààrẹ ọba tó mọ kọfà ti gbàgbà fàálà fàtàálà ọlọ́tùbí alẹ́ fẹ́ ọba tó tóbi àmọ́ ìṣèlú kojú àwọn nǹkan rẹ̀ wù. tí wọ́n fi ń wúrogún pẹ̀lú ọlọ́ọ̀bá náà asẹ́fúnlẹ̀ kámẹ́lú rẹ̀ nǹkan mí ìdáwó tó rẹ̀ kẹta níbi ìdá lọ́dún ìṣòrògún fọ́lọ́mọ bá ní ọba tí tó tà á lá tó ju gbogbo yìí lọ ilé fi àpẹẹlẹ ọlọ́run bá ní kẹsọ́sọ́ ní ìlànà ẹ̀sìn ọlọ́run fi ẹran bùbí rí ààrẹ òfin ilẹ̀ ní àbí tó dá ojú sí tó dá ilé tó délé tó délé tó délé tó délé tó délé tó délé tó délé kí wọ́n lórí tẹ̀ wá lóun sí nǹkan mi lẹ́yìn ọlọ́run kí lórí tẹ̀ ló ń bọ òkè tẹ̀ ń bọ́jú tẹ̀ ń pa kan síbi síbi lóríta kí ló dé sálẹ̀ ń pa fún mi ó jẹ́ pé ní tàwáhídì náà ni ọlọ́run tó ní láwọn àmẹ́bí ọlọ́run iṣẹ́ tó gbogbo ẹjẹ́ nínú ṣùgbọ́n kẹfẹ́ lè fẹ́ gbọ́ ọlọ́run á ń fi àwọn reality tán ní ọmọ rẹ̀ ẹ̀fẹ́ rílẹ̀ fún pẹ̀lú bẹ́ẹ̀ rí báyìí bẹ́ẹ̀ rí báyìí tẹ́lẹ̀ náà tó bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní. wọ́n àti àwọn pẹ̀lú ẹ̀lẹ́gbò kí ló wára nígbà tẹ́ wá ń tẹ̀ sẹ́mi. pẹ̀ntọ́nù bá tẹ lọ́jọ́ sàwọn fẹ́ẹ́ kọ́ mọ́ dúpẹ́. ṣùgbọ́n àìgbọ́kẹ̀yẹ ni kékeré tó máa mú agbára ta fún àwọn tani fún ẹlẹ́bọ. àgbẹ̀dì àbí kí ìfẹ́ ẹnu kó ti jọba lórí yẹn pé ibi tí sábẹ̀ ní ẹ̀sìn yìí. bákan náà ẹ̀kọ́ tá a tọ́lé kọ́ lórí pé tàwọn èyí tá a kò sí oríṣiríṣi ọ̀nà ìkọ̀lá ní ọ̀nà kẹrin àbí kálù tàwọn èdè rògbò bí a kálù fi tàwọn èdè rògbò yá ni. bákan ẹni sábà tó ń gbóló ní tàwọn èdè rògbò yá ni kọ́tọ́ yẹn lọ́sọ̀rọ̀ tàwọn èdè tí ó bá ti rògbò yá kò tí ì ṣiṣẹ́. torí kọ́ ẹ̀kẹ́fẹ́ ní jọ́sìn náà ẹ̀ ibi tí wàhálà wà ó ní tàwọn ìlú yà tó lè gbé tí wọ́n fẹ́ mi ọ̀nà tí kúránì tó kùnrin títà ọ̀fẹ́ ìdí pọ̀ ọ̀nà ní ọ̀nà àtòjúwe tó sàkójúwe yáyẹ lẹ́gbẹ́ náà mọ̀nà tó lè bà mọ́ta ló fàtẹ́mì ìhùláwò nínú lẹ́gbẹ́ náà tẹ̀lé nínú nínú nílá láń yá olùkú dùbà àbá ẹ̀yìn lè fi ẹ̀wò ní tẹ́ńsì ò síwájú ìdílé ní abẹ́ ẹ̀kọ́ ní kùránì rẹ̀ rọ́bàlá ọmọ tọ́lá rọ́jú náà sí ìṣúra ká ó kúta sáà kìkún náà wà rọ́jú náà tọ́lá mẹ́lẹ̀ rọ́jú ní alíyẹsẹ̀ ìyá àti mẹ́tàlá àtòjúwe tó ní ọ̀gá púpọ̀ àwọn ọ̀gá yóò wà tó gbọ́ra wọn yìí mr akínníkan ní lọ́ba ń gbé fáìlì wa ìkànnì rárá lọ dúró sójú géètì ìkànnì rárá wa lọ ọmọdé kan náà ṣe fún ọmọdé rẹ ayọ̀ ọlọ́run ni wàrà ojú lánsálámà tó wá bá tòbí èyí tẹ́lẹ̀ pé ọ̀gá kan ni wọ́n ní alẹ́sẹ̀ ìyá ni wọ́n fàlànsá lè fẹ́ dọ́gba kí lẹ́yìn ọ̀gá tòbí èyí àkọ́kọ́ ìrẹ́ ní ilé ìṣẹ́pọ̀ ilé ilé yóò lè fi ìṣẹ́lórí ta ilé yóò lè bá àbí àtẹ́jẹ́ pé ọlọ́run nìkan ìjọ tuntun tẹ́lẹ̀ tó wúra wọn tẹ́lẹ̀ tàwé lè ṣe rúkú kawalí kankan náà kálíwù jèrè ní ẹgbẹ́ àwọn mùsùlùmí lẹ́rú àwọn ọ̀daràn rẹ̀ níbọn mọ́lá kún kẹ́yìn pàtàkì kẹ́mi irú ìdájọ́ ìṣòro ni ẹ̀yìn mọ́lá ẹgbọ́n láti àti kẹfẹ́rẹ́ lẹ́gbọ́ irú ọgbọ́n wa ni ti yé ìtọ́lọ́gbọ́n mọ́ ògùn kan wọn bá fún àwọn alákòóso àná ìsàlẹ̀ fún àgbọ̀yé ẹ̀sìn kọ̀ọ̀kan wa وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين الحمد لله والصلاه والسلام على رسول الله صلى الله عليه وسلم Àwọn afọ́nìkọ̀ọ́ ti wà. Ọjọ́ wá bẹ̀rẹ̀ wá sí ìyára tí bí a ọjọ́ mẹ́fẹ́. Wọ́n ti bàrà sí lọ́rọ̀ aṣọ ìgbẹ̀rún tó gbọ́dọ̀ ṣáájú. Kò sí tí àwọn ọdún bẹ̀rẹ̀ ìgbọ̀ kí ọjọ́ ìgbẹ̀rún tó gbọ́dọ̀ ayé ẹgbẹ́ bẹ̀rẹ̀ wá sí ajánàtọ̀ wá ka sọ́ọ̀tù hajj wọ́n ní tọ́rọ èèyàn nìkan náà tó sọ àkọ́kọ́ kábẹ̀rẹ̀ ó sọ́ọ̀tù hajj ààrẹ ní ààrẹ ní ààrẹ lọ́rùn yìí àtàlẹ́gbàgbé tí ó dé ààrẹ mọ̀jọ́ tó nígbà náà ní kó mọ̀ ẹ̀sìn nínú ẹ̀kọ́ kan káyọ̀ wọn bá rí pé ọ̀ràn yìí pé kébi tí ọmọ yàrá mi fún àwọn àfa mi dé tó ń fún bàtún àjọ tó bá rẹ̀ nìkan tó bá kẹbẹ̀rẹ̀ alhamdulillah salatu wa salam ala fa ìfúnni sínú ìṣá wọn sọ pé kíni sínú alhamdulillah ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àfa àjọ fún orí ti tẹ́ kí orí mi ò fún àbí orí mi ti mọ̀kọ́ nínú ìwọ̀n akọ́mọ̀ rẹ̀ pé ó kú bá tó àjọ ẹ̀jẹ̀ fún tó fi ẹni tí ó fẹ́ kaná sí àjálù tó máa fọṣọ tó dáná ẹni tó lè bá fẹ́ padà wọ náà tí ẹni tó wọ náà gbọ́dọ̀ tó fi nǹkan tí mo mú ní mo ránpẹ́ sí ẹ̀ yẹ pé yẹ pé ẹni tó sọ yẹ tó fi ló fi dájú ṣùgbọ́n kò gbẹ́ni ẹlẹ́dẹ̀ padà wọ náà tó ní adúpẹ́ fún ọ̀nà kọ́dà tó sọ nílá lárúbáwá ọba àlà náà. ọba kí ẹgbẹ́ àti kọ́mọ́ wọ́n ní nǹkan fi omi góòdù omi góòdù ni pé kò ṣe góòdù gẹ́gẹ́ àwọ̀ rẹ̀ góòdù náírà mọ́tò wọ́n ní ká mọ̀ lo àwọ̀ rẹ̀ àbí ìyẹn wá lọ mú nǹkan agbóhùn tó kọ́lọ́dì ọ̀rọ̀ ni ó lè ẹgbẹ́ kọ́ máa kó yẹn nínú òrùjú kéèyàn má lè kọ́lọ́dì ẹ̀ lórí kí ni dájú. wà á ní ìtumọ̀ pé ẹni tí yóò lo kí ẹni tí ń tọrọ ọgá àríkú tó wà lọ aago tí a ní kọ́lọ́dì yìí bá àná ológójì wọn kọ́ mọ fún yẹn ní iye méjì tó wà lè lómi lè rẹ haram gbòdì tó gẹ̀ la haram tó bá jẹ́ kọ́lọ́dì rẹ̀ kí ni kò sì haram ìgbọ́ táwọn ọ̀gbẹ́ kó yẹn sínú òrùjú tẹ́lẹ̀ mi tí ìfẹ́ gbójú tí ẹ̀rọ gbójú yẹn sí ìfẹ́ tí ó fa ìlú fáwọn ọ̀la rẹ̀ náà máa ń Ani wọ́n mọ̀ ṣe kúkú àtọ́jọ mẹ́tọ́dù wọ́n tó dúró àbí tàfí. Tẹ́lẹ̀ kọ́, òṣìlúùbù kútúbà tí ó fi yàtọ̀ sí lẹ́kítọ̀ lásán àfàmọ́ sọ̀rọ̀ pa. Ẹ̀kọ́ tí làtọ̀ kútúbà jẹ́. Àwọn oníbàlágà náà máa ń yà àtẹ́jẹ́. Òṣìlúùbù lè fi ìtọ́jú àdébàlówó àmì tẹ̀lágà tó wà á ti ha ogun àbí yọ̀ọ́ bẹ̀rẹ̀. Àmì òṣìlúùbù tààlé níwà tààlí náà tọ́jú mọ̀hádọ́rà ń tó wọ́n fún wọn ní ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọ̀hún àbí ọmọ ṣàlàyé báyìí báyìí báyìí bọ̀dẹ̀ ẹ bẹ́ẹ̀ tọ́ ìké mu ọ̀rọ̀ rẹ̀ gbé kútúbà yóò ṣe fi kútúbà gbọdọ̀ yàtọ̀ torí pé kútúbà mẹ́ afẹ́ kí akọ̀ǹfẹ́ǹsì yẹn bá èrò orí èkó ti mọ mo lò bọ̀tílẹ́kọ̀ yẹn bá abẹ́ mọ́ ní ìgbàlá abẹ́ kúkẹ́ pàṣẹ sí ní ara bọ̀tílẹ̀ ìpáàṣẹ lára àti lílo ẹ̀yìn ẹgbẹ̀rún náà ẹ̀yìn ìjáwó اسلوبه كده يعني ايه مناجاته ما تقولها بقى ايه kútú bá ní káyẹ páyọ ọlọ́gbẹ́mùsùn ọ̀kírun lóòrùn lọ́wọ́ sẹ́bí ẹni kú dédé láìkírun ẹ̀yìn tó ń jà fẹ́ ń bèèrè kéré pé káyẹ̀dé náà mà bí sọ ilé ìlú wọn ìgbésẹ̀ dà wọn òtúnúbù tẹ̀kiri ẹ̀ lọ́tọ̀ fún ọ̀sẹ̀ tí èfún ọlọ́wọ́ jẹ láàárọ̀ ni àbí kí wọ́n tó wá sí ìyẹn tọ́mọ ní náà àbí láà kó máa já ọ̀nà nínú kó ń ṣe gbogbo àwọn òtúnúbù ẹ̀gbẹ́rẹ́ kọ́ ní kéèyàn mọ ní náà àbí láàánà ń sọ pé tó ti mọ̀ náà fi ń rinlẹ̀ fún ṣé yóò takò ní ṣé bá tọ́mọ kẹ̀kẹ́rẹ́ mọ̀ ẹ̀gbẹ́ gbogbo ọjọ́ ní à ń bọ̀ nù tẹ́wàá ti fúra wọ́n rí kéèyàn ní náàmù àbí láàánú tó tó wà láàlá náà. ẹni tó tọ́ àwọn ọmọ kan tọ́jú adágbà tó lè fún wọn túrẹ̀ lómi túrẹ̀ wọn lómi di mùsùlùmí túrẹ̀ ní ẹni di mùsùlùmí nígbà tá a bá kú tán wọ́n wá tó wọn dàgbà kọjá tí wọ́n lọ́kọ náà àti tó bá ní àṣẹ tó gbà káyọ̀pẹ́ ní ìsìlámù ẹni lómi wọn kọ́ ló bí wọn ṣé fámìlì òun ló bí ẹbí ni wọn fámìlì ẹ juwọ́ lẹ̀ fún wọn kí ni fámìlì yẹn ṣe mùsùlùmí náà yóò rí ọdún ọgbọ́n bẹ́ẹ̀ tí ó bá jẹ́ facebook mi lẹ́nu mọ́ lọ́kọ̀ àwọn tí wọ́n náà fọwọ́ lẹ̀ jẹ́ sẹ́ni sọ́ni yọ̀ǹda ní sẹ́ni yọ̀ǹda yẹn fi yọ̀ǹda rẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ kọ́ mọ́ fi yọ̀ǹda lẹ̀ jọ níbi tí ẹni fi lọ́kọ̀ ìtẹ́ni rẹ̀ fi lọ́kọ̀ wọ́n tó wá jẹ́ fámìlì ìyá wọ́n jẹ́ fámìlì wọ́n mùsùlùmí gan fámìlì ìyá sáàpù ni àbí pé sáàpù dá bẹ́ẹ̀ ni tí ìbá ti jẹ́ àwọn àmúwádìí rẹ̀ bá wíyà àwọn kàtẹ́rì bá wọ̀ ẹnìkan bẹ́ẹ̀ bí mọ́tò lẹ́rẹ̀ ẹnìkejì ní tí ìbá bí mọ́tò mi ọ̀gbẹ́ tiẹ̀ lẹ́ ọ̀dọ̀ àpòwò fún àbí mọ́tò méjì lọ́ọ́ gbé rẹ̀ kí n tó fún ọ ní ẹyọ kan kò sí tó burú bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ tó ń gbà pààrọ̀ mọ́lá ó fẹ́ gba gbogbo aṣọ lómi ìdọ́gbọ́n tó fún fúlà wọ́n tó bí wọ́n ni yí mo fẹ́ ọ́lẹ́kẹ́ irú wọn sí mọ́sí àbí àláyé jẹ́ ọ̀pọ̀ obìnrin gbogbo apọ̀ àwọn alágbẹ́jà tó tẹ̀lé afẹ́ ìmọ̀ ìwà lórí ìdúgba pààrọ̀ ni o aṣọ ibi tí yà ó fẹ́ ìdúgba pààrọ̀ ni mọ́lá lóbìnrin gbé ká iṣẹ́ lálàgbẹ̀gbẹ̀ yóò ní kó tó wájọ́ mi gbé yóò tó wá sọ fún ìṣe mọ́ ìgbọ́bà gbogbo abẹ́rẹ́ kó tó fún ní kúlà tó tó bá jẹ́ tẹ̀lé ọlọ́run kó mọ̀ jùlọ àwọn ẹ̀nà tọ́wọ́ sọ àwọn nǹkan tí ìrìbá wọ̀ ni kódà nǹkan tí ìrìbá wọ̀ nígbà mìíràn lè jùlọ àwọn tó bá yàtọ̀ síra wọn ẹ̀wà àti ráìsì àbí ti pàṣẹ àwọn ìbá wọn méjèèjì àbí ẹni ẹ̀wọ́ lóyin tó tẹ̀lé gbégbé tó ń fọ yéjì ríka mẹ́ta ẹ̀wọ́ lóyin tèmi ọ̀ fún mi yéjì ríka ráìsì mẹ́rin tó lè lọ kódà ti jẹ́ yádá ìyẹn ti àǹtọ̀ àmì bọ̀tẹ́ tí ó bá jẹ́ àmọ́ àlè pẹ̀lú tí èdè àwọn ará ìbáwíyà ẹ̀ta bóṣe wòye ìgbà tó bá wòye ẹnìkan lè gbé wà lẹ́yìn ẹnìkan tó rẹ̀ fún látọ̀ kó mọ́ ti gbàtọ̀ wa torí pé aṣọ yẹn ti kí ni ètò ilé bá wọ̀n ṣe tó gbogbo náà tó àpò mọ́tò yẹn ló bá lè wọ́n sẹ́ta kó sá ti jọ áńtà rọ ọdẹ tó láti yọ lórí ìtura àwọn kẹ́nìkan mọ́ jàǹbá ẹnìkan Assalamu alaikum